啊。 ló lọ ọlọ́run kò ní jẹ́ kó má lọ láyé láyé bí a ṣe ń lékún ní magna náà ní kọ́lọ̀ bàbá ìkàlá máa lé wa fún àádáda tó bá wá lé wa fún bẹ́ẹ̀ ọlọ́dọ̀ kó má gbàdé má lè àlékún àtàbà ìdúró dédé àti ìtẹ́kọ́ọ̀mà ọlọ́dọ̀ kó ṣe fún ọkọ̀ fún àwọn akọ̀lẹ́ àbẹ̀ ẹ̀dì sí àwọn wàhálà àwọn ṣèkì wa ká lè jẹ díẹ̀ nínú àǹfààní tí ọ̀hún àlejò láti sanwó lọ́rẹ̀ nínú nínú ìlú mímọ́ àbẹ̀rẹ̀ wọn lọ́wọ́ sọ̀rọ̀ sàárà tí abáwá ti bí ọ̀rọ̀ náà kó wá jẹ́ kí ìmọ̀ náà kọ́ lọ́jọ́ bó ṣàǹfààní fún ọ. láì ní lórúkọ àwọn ọmọ sáyé ìfúnra kalẹ̀ ẹ̀bà ìfọ̀ yìí pé àwọn ọba lóye tí wọ́n bọ́ síwájú wá ti wá ṣe wá ní àǹfààní pẹ̀lú pé àwa náà ní ìlú láti fi ìyá rẹ̀ lẹ́yìn fún àwọn afá àwa náà ní àwa náà jẹ́ kọ́lọ́dọ̀ pé jẹ́ kí ara rẹ̀ fà ní ṣe pẹ́ lára wọn. ìyá kíkọ ní lóhùn kan pẹ̀lú wa gẹ́gẹ́ bí tí a ti ń gbọ́gbọ́ lẹ́nu àwọn afá ní gbogbo àti wọ́n ti ń sọ tó ṣáájú àkọ́kọ́ tí wọ́n máa ń ní sọ́pà ọ̀rọ̀ mọ́tọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tó ń bá wa sọ ní àwọn tí wọ́n ń sábà bàbáwọ̀dì àtọ́lẹ̀ rẹ̀ tó wá wòtó bí àwọn ìkànnì já sí àǹfààní ọ̀ gbogbo ayé ló já àǹfààní rẹ̀ tòkọ́lọ́ kan tó wà lọ tó wà lọ lẹ́nu hmm. tó yẹ dáadáa nínú àwọn kan tí àwọn kọ̀ fi fún díẹ̀ nínú àwọn kan tí wọ́n padà sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni láàárín ara wa tá a jẹ́ tòlábìlì ẹ̀yìn táwọn náà fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn afá wa dàhámù tí ó máa wáyé láàrin ara wa nǹkan yọ kàn ní ọkọ̀ fẹ́ kó apákì ìdí rẹ̀ kí ni kan náà òun ni wípé ká ṣọ́ra níbi alhassan a má ṣe kìí ta kí ẹ má ṣe kìí ta ara ẹni èèyàn lè máa wò ó ní ọgbà kí ni mo fẹ́ fi kìí ta ṣe àlùmọ́sílẹ̀ tí mùsùlùmí àwọn gbọ́dọ̀ ṣe hákàdà ara wa nígbà náà sọ̀rọ̀ wà lọ́wọ́ pẹ̀lú àṣewà náà rọ̀ ni ẹ̀ẹ́dì tí mo wá fẹ́ ṣe kì í ta láàrin ara èèyàn sí ṣẹlẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kì í mọ̀ wípé òun ti dorí kì í ta ọmọlàkejì ara rẹ̀ ní pàpà jùlọ ibi tí èèyàn fi mọ̀ òun wípé kọ́mọ̀ bá ti ara ṣe orí kéèyàn kan nínú alájọ nínú kíláàsì ọmọ kíláàsì wa àjọ ń kẹ́kọ̀ọ́ ọlọ́run balẹ̀kẹ́lá wa kẹ́ ẹ pẹ̀lú nǹkan kan ṣẹ́yìn nǹkan kan tọ́lọ́run balẹ̀kẹ́lá kẹ́ ẹ pẹ̀lú ẹ̀mí èèyàn lè bẹ̀rẹ̀ sí ní di alhaji látara wípé lódùn ọgbà tọ́lọ́run balẹ̀kẹ́lá bá ti ń fún ọ ní opportunity dáadáa tó jẹ́ lára rẹ̀ tó bá ti ń display ẹ̀yàn bá ti ń ríra rẹ̀ wípé ó ń wò ọlọ́kan ara rẹ̀ ní òtítọ́ tẹ̀ tọ́lọ́run balẹ̀kẹ́lá ṣe fún ọmọ yàrá rẹ̀ ìyá sì wà ní kan nínú tọ́lọ́run balẹ̀kẹ́lá ní ká máa tọrọ rẹ̀ lórí sọ́ọ̀tù fàlà sọ́ọ̀rọ̀ bá nìkan sọ wípé ká fàjọ náà bá ọ̀nà ìṣàbẹ̀ ṣáṣíbí ìdá ṣàtàdì. òun ti ń dúra ẹ̀ níná pẹ̀lú wípé kí ó ṣe kí ká ọmọlàkejì rẹ̀. àwọn àbẹ̀rù pé ah sóhun ló máa náfó jù ni ó fẹ́ máa ṣe bíbà ló fóhun ló máa náfó jù bí alápèjì rẹ̀ àwọn ṣèṣe ń kọ́ alẹ́kọ̀ọ́ òun ló wá láǹfààní àti dáhùn béèrè mi ó dáhùn béèrè àkọ́kọ́ wọ́n fi béèrè pé ta ló tún mi lé òun náà ló òun tó bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹta òun náà ti dáwọ́ lẹ́ẹ̀kẹta lóde wọn ọgbà tí àwa yòókù tá a jọ wà nínú tá a ti ń rí wípé òun fi tu bìbì ni òun fẹ́ ṣe gbígbà tó kóun ló mọ̀ jù ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó bá ti ń rú bẹ́ẹ̀ lórí ẹ̀yìn ara tọ́mọ̀nà kéde rẹ̀ ó ti ń bọ̀ díẹ̀ díẹ̀ náà tó a gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú pé fọ́mọ ọmọ ìyá wa lẹ́yìn tí nínú àwọn ìtajọ́ ń kórìí fọ́mọ tó fi jù wá lọ sẹ́yìn tó fi jù wá lọ nìyí ká má jẹ́ kó a mọ̀ lórí ẹ̀mí lásán ká sọ ọ́ jáde lásán ẹni ká ti ń sọ ọ́ jáde lásán tàbí jẹ́ ọmọ yìí pé a àgbàjá ọlọ́run bá kẹ́ pẹ̀lú nǹkan báyìí ntí mo wọ́n náà balẹ̀ kíra wá fi tẹ́ ọmọ yẹn wá nìyí a máa wá bẹ̀rẹ̀ wọn ọba pé kọ́mọ má jẹ́ kó bàjẹ́ láéláé dágbàjá solóhùn mọ náfò wò ni solóhùn mọ náfò wò ni bí kókó kó wá ti ṣe èèyàn máa fi ìwé ìgbà pé tó ń bí edge lórí ìfúnwa àwọn ń wò wípé kí nǹkan tó ń bẹ lára rẹ̀ kó sì bàjẹ́ irú ẹni bẹ́ẹ̀ kí ni àléébù nǹkan tí ó máa wá ṣẹlẹ̀ tí nígbà tí èèyàn bá ti wà ní òṣìṣẹ́ nìyí pé pé ó ti ń wọ ọmọ ìlàkejì rẹ̀ pé kò nǹkan kan ló ń ṣe ní tó ń ṣe yẹn kó sì bàjẹ́ wọn lára kò tọ́pẹ́ ní hasard yẹn náà eléyìí a máa wáyé láàárín ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ òdìgbà tó bá jẹ́ pé láàrin àwọn òṣèlú àwọn báyà ẹnì fi ń bí kí atọ́mọ̀lá kejì rẹ̀ ẹ wo fàbílẹ̀ tó ṣe Abdulhakeem Al-Qutubi hafizahullah àwa tí ń rò ní wọn fáwọn èèyàn léèkì kò sí ìsàyè social media tó ti gbajúgbajà lásìkò gbajúgbajà á amọ̀yàn kan ọlọ́run bá kẹ́ pẹ̀lú nǹkan báyìí ó kẹ́ pẹ̀lú nǹkan báyìí táà ní máa jẹ́ ẹlẹ́sìn mẹ́sàn-án kà á ní máa sọ́wájú wọn lórí táwọn sọ́wájú wọn bí ìbàdí pé àtúntò àyàn àgbàdùfẹ́yìn ìgbàdùn tó kí ni wọ́n fẹ́ fàyọ̀ ní ilé ìlú ní gbólóhùn tí mo sọ wípé kẹ́lí mọ̀kan tàbí lọ́lẹ̀ ní pé láàrin ara wa kádà kò ká ṣọ́ra fún kẹta ẹ má ṣe kẹta ara wa ẹ má bá ọmọ ẹ̀rọ kílásímẹ́ẹ̀tì wa ẹ má bàá jẹ́ fẹ́yìn kan kò sí níbẹ̀ ni bóyá fá olùkọ́ wa ni àbí láàrin ara wa náà pẹ̀tùrú pé lágbájá mọ báyìí àwọn afẹ́ bà á lórúkọ jẹ́ tó eléyìí pọ̀ láàrin àwọn èèyàn tó máa ń ṣẹlẹ̀ tó yìnbọn bá ti wúlò eléyìí kọ́ a máa jẹ iṣẹ́ olóore èèyàn gẹ́gẹ́ bó ṣe lọ́kọ̀ ọ̀sẹ̀lẹ̀ ní kàmáta kùrù náà alḥàbọ̀ bí hasadi ṣe máa ń jẹ iṣẹ́ olóore èèyàn a máa jẹ iṣẹ́ olóore èèyàn gbogbo tó yìnbọn ṣe níwájú ọlọ́wọ́n bá tó tún wójú ọlọ́wọ́n a sì máa bàjẹ́ lọ́dọ̀ ọ̀bà níbi bó ti ń bínú ọmọlàkejì ẹ̀ kádàkùn kásọ ilé yìí láàrin àwọn ó jẹ́ wípé ìbálòpọ̀ wa tọ́nà ọba ìkẹ́lá bá kí alágbáyà pẹ̀lú kọ̀ọ̀kan á ah, èmi fẹ́ ṣàǹfààní lára ẹ̀ ní òfin súnmọ́ gbà ah, ọlọ́run ní kí Qur'an yé mi bí bó ṣe yé mi lọ tí mo lè rí àǹfààní jẹ lára ẹ̀. kó ah, bá ní sọ pé kóun ó ṣí báàbù rẹ̀ lẹ́ẹ̀kún wa kájà àǹfààní lára alhamdulillah kájà àǹfààní wọ́n sọ pé òun ò ráyè lásìkò gba kò ráyè ni ẹ má jẹ́ sọ́dún gba kíndìnrín ti pọ̀ jù nígbà tó wọ́n lọ bá gbogbo kó wọn kúrò àná àdó pé òun ò ráyè tí gbogbo àná òní kì í ráyè ni tètè kó tó wà mọ̀ kúrò àná ó wà lọ bá fún kó sàlàyé náà fún wa wọ́n mú bíbí lásìkò gbà yẹn ó fẹ́ ṣe nǹkan kan ká má jẹ́ pé gbogbo ẹ̀ náà láàbọ̀ gbẹ ẹ̀ kébèrè mi torí kó ti mọ̀ ọ́ bí ká má jẹ́ pé wípé à ń ní kíníkíní kan lórí ẹ̀mí wa tí ọmọ làkejì wa pàṣẹjọ́ ń kéwì àádùra wa lọ kọ́ bá kọ́ wa láàrin wákàtí kan wọ́n kọ́ wa láàrin five minutes inú bá dé sọ̀rọ̀ yìí nìyí n tàn sọ yìí á yẹra wa jura wa lọ tí n bá dákẹ́ ní ìṣẹ̀dá wa béèrè béèrè lórí àwọn ọ̀dọ́ àṣọ yóò yẹ wa jura wa lọ. ẹ̀rẹ́ ní ọlọ́run bá rí kí wọ́n ní kó yé ebi pé jíjẹ́ yìí sọ̀rọ̀ lé gan ọlọ́run ti ní kó yé jù bẹ́ẹ̀ lọ ẹ má jà fojú wípé àwòkó láti fún un lónìí ẹ má jà fojú yẹn kárí wípé tó ọlọ́run bá ní kí aláyẹ kó fi kẹ́ ẹni oníkó tètè máa gbọ́ nǹkan yé dípò pé ká máa wá bínú ẹ̀ ká súnmọ́ ṣẹlẹ ọlọ́run bá ní kí alábá ti mọ̀ ẹ́ náà mọ́ wa tán ìpè àní kò lè ra fún ìyẹn kankan àyè tàtàrà bẹ́ẹ̀ gan kéèyàn ti bẹ̀rẹ̀ wọn bá fún kọ́tọ́ náà bẹ́ẹ̀ wọ́n wọn bá tó ṣe báyìí fún lágbájá tí mi ti dínú dáadáa tó ṣe fún yẹn ọlọ́run dákun ṣe báyìí tèmi náà nígbà àwọn nǹkan tí yẹn máa fi ṣe tàwa tó lè sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lọ́wọ́ bàbá lọ hàn ọ̀dà alábi ká nínú ẹgbẹ́ ọ̀lọ́ máa lọ sẹ́lẹ̀ nígbà tó fẹ́ kọ́ nígbà wo ni ṣe tọ́ra àbúrákà ó ní kó sọ wípé ọ̀lọ́ ọmọ báyìí على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم النبي يقول صلى الله عليه وسلم بارك الله في النبي إبراهيم فقوا له لهم وسنتلوا بارك الله في tó bá ń ṣe fọ́tò rẹ̀ fún nìtàdé ó tún ṣe fún bí náà wẹ́n kó gbogbo adọ́mọ̀ aláṣẹ kò di ọlọ́run ọba kò di ní kò di ìgbà kankan ní orí ọlọ́run tó tó bá ti ṣòro iṣẹ́ ìdá kan ká kọ́kọ́ gbà ká ṣe ẹ̀kọ́ rẹ̀ yẹn ní tó ọlọ́run ọba ló ṣe báyìí fún lágbájá ẹ sábà ti gbà yẹn ká máa wá sí yẹn náà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọba ìwọ ló ṣe lẹ́yìn tí mi ìdẹ̀ ní ṣe tàkùn fọmọ ìyá ló tó kókó mọ báyìí kódà mò ń bẹ náà nǹkan kọ́lọ́ yóò máa pọ̀ sí fún mi ọlọ́run mo wá ń tàtàrà dé èmi náà ń pè é ṣe báyìí débi náà èdè ìdùnnú tọ́lọ̀ nǹkan àdìkálá fi ká nàmì náà sọlọ bá àdìkálá sọlọ ìyẹn ni káwọ agbóyànjú láti fi bá ara wa lọ pẹ̀lú ilé ìkọ̀kan wọ́n mọ̀ síra wa a máa ríra wa inú wọn ó sì máa dùn ọlọ́run àti من كل ما تقرأ كتب قرآن الكريم أو كتب قرآن الله مو بس إشارة لي إلى قرآن الله إن شاء الله بارك الله فيك الله يبارك فيك السلام عليكم um, 嗯，明白。 ṣe pé wà sí àná alákọ̀ọ́kọ́ tí mo fi wọ́n ṣe máa ní kí màá ti yan pẹ́yà ọ̀gá àkànà àti pé ìmọ̀ àti ṣe abẹ́ kọ́ yìí ní ọ̀nà tí ó yára múyàn sí inú ọgbà ìṣe àlásùkà ó ṣe jẹ́ pé òun náà ló múyàn dára wọ ibi tó jẹ́ àgbákòyí. Ntí ó mọ́ sọ̀kùnrin láwọn méjì náà bá ní kó wá náà ló wá ìmọ̀ òkútó ọlọ́run yìí ọlọ́run kò fi nǹkan kún ìdókìkún wáyé nínú orí ayé rẹ̀ òye tó dandan ní sọ́dún yẹn bá ti ní mímọ̀ tó ní kí ayé kúrò àjọ máa ń wà ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní pé ẹni tí ó bá tó ọlọ́run kò sábà darí ayé fún wọn ní ọ̀dọ̀ pé ó máa ń ṣe kí ni sọ́ọ̀lù fún mi wọ́n sábà darí èyí tó ń di ìmọ̀ tí yẹn ń gbé lọ́wọ́ rẹ̀ àtàwọn tó ń wà ọlọ́run ẹ̀fọ́ iná fúta ẹ̀mọ́ ní ìjọba bó ni àwọn àfáà ti kọ́ nínú ìmọ̀ kì í bẹ́ẹ̀ kò bá ti kọ́ pé ìyẹn wọ́n ti dára sóbì bó làwọn àfáà ti kọ́ wa ìpàtà wọn ti dára táwọn òbí wa kò mọ̀ lò kò mọ̀ pé nǹkan kọ́ lọ́dọ̀ àwọn àfáà wa ó ń ṣiṣẹ́ lára rẹ̀ níbi àti níbo àti gbogbo àdúgbò náà ilé ààrẹ fáà náà ká fi ṣe ẹ̀sọ́ fún ara wa ìjọba ti kọ́ pé inú ìdá wọn sí inú yóò dá ìdíwọ̀ ilé ìgbìmọ̀ kámẹ́rà ẹ̀yìn ní kámẹ́rà ẹ̀yìn tó bá wá sílé tó bá wá lè jírọ̀ kọ́nùmọ̀ ọdún lédè pé nǹkan mi lọ́wọ́ ìlú wa wọ́n fi kíkà wá ní ọmọ lọ ṣe kú sí. nígbà táwọn afá bá ń ṣe wàhálà lórí láti àárọ̀ lóru ìgbà mi ń di lóru wọn ti jẹ́ lórí pé ó yá wọ́n ti pé tí wọ́n lọ ń pèsèǹtì ìta ló pé wọ́n kọ́ wà pẹ̀lú ìwà ó túmọ̀ sí pé ìmọ̀ yẹn ò ṣiṣẹ́ ní àjọ lọ́wọ́ àti ìgbà tó wa àjẹ wọn onana tó a wọlé ọmọṣadọ àfọmọ ìtàgbẹtà ọmọ ọlọmọba fọmọ ẹlẹlúwẹ ẹsùn rẹ ọlọmọ yẹ wọn olórí òdodo àmọ́ bẹ̀rẹ̀ wọn kúrò ní ọmọ ṣe ní tíìpù ọlọmọdé àfàmì bọ èyí ṣe ti pé ní ọ̀rọ̀ ìyẹn ìyẹn ṣe tàhásùbà àti ṣe tàhásùbà àti títí wípé آمين الحمد لله تقدم المشايخ بوصايا سرية لا غنى عنها أسأل الله تعالى أن ينفع بها جميع الطلبة يزيد المشايخ mọ́ nǹkan gẹ́gẹ́ bí táwọn ọ̀rọ̀ àwọn tí wọ́n lọ kọ́ àwọn fáírọ̀sì àwọn tọ́láwà tí ń kó fáírọ̀sì rẹ̀ lókè kó ní kálukú lọ òtítọ́ kí ló wá ṣe ń rí ìwà kẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ àìsí àwọn ilé yìí òun kọ́ láyé ń rí tí ó wúlò fún ọ láyé àtìlẹ́yìn kì í àwọn àwọn kan tí ó wà á kọ́ lé rẹ gbọ́dọ̀ jìnnà gbọ́dọ̀ jìnnà ẹ̀ lára ẹgbẹ́ ìdákùn àwọn ènìyàn ṣáìkà àwọn afáwọn ẹgbẹ́ àwọn afáwọn wọn jókòó kò sí àwọn tọ́lọ́wà nìkan ẹ̀ ìdákùn wọn bìnrin àwọn tálábà ló ń bá sọ̀rọ̀ ẹ̀ àfọ̀ nǹkan kan tábọ̀rọ̀ jìnnà sí ohun gbọ́n wọn tó yẹ pé yóò máa kọ́ di ìlú fún wa kò ní ká níwọ̀n o bí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní láyé ìsìn táwọn yẹn ti wà ìbọ̀bù ń báyìí bí eh, fóònù àwọn fóònù kan tí ò dá lórí fóònù máa gbọ́ ni ara wọn ti dá tọ́lábà àwọn tọ́lábà òun ń gbọ́ ni tó sì ń hapò ayé ọmọ mi ìyàwó ìyàwó mi tó ṣe nílé kí ọmọ kan ní kọ́kọ́ kìnnìkan ọ̀dọ́ wa ní wọn kọ́kọ́ composition in sharp nígbà tó wọn kọ́ wọn sọ Eh, experience pé ilé tó ń wà pé ọmọ kan ó sì lọ gbé igbá láàrin inú wọn dására ẹ̀ ó sì gbẹ ó wẹ̀ lóhù pẹ̀lú igbá nǹkan ìfẹ́ dákọ̀ mọ́dásá náà náà mọ́dásá táwọn mọ́dásá ló sún náà ní o. ṣé ó dẹ̀ ṣọ́ọ̀ṣà ẹni tí mo mọ̀ ẹni tí ó tó sọ yọ̀rẹ́ mi ẹni tó ní mọ́dásá yìí. sọ àwọn ọmọlẹ́kí àwọn náà fẹ́ sáré mílíkì ọ̀ wọ́n fẹ́ di sẹ́lẹ̀ àwọn afẹ́ di pé ẹkún wọn tó ìlú èyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ó ní afáwà àlùmọ́ ṣáfẹ́ ìmọ̀ ṣáfẹ́ wọn jẹ́ ọmọ kí fún tani alóòmọ̀ ìmọ̀ ṣáfẹ́ wọn jẹ́ ọmọ kí fún tani ọmọ kí fún eh, eh, wàkíyà ìmọ̀jọba àwọn ètò ìgbàjúmọ̀ jù kí gbọ́ àmú sí ìmọ̀ ṣáfẹ́ ìjọba kí fún tani àlùmọ́ máàlì so ìpínlẹ̀ bí nǹkan àfàsọ̀lẹ̀ kan rí àwọn tí kò sáàkì náà ni ṣé wò tó sí nìkan àwọn afá àtiwájú èmi máa ní afá kan bẹ̀rẹ̀ pé àwọn afá tó ní almost like a thousand afá rẹ̀ ìmọ̀ Bukhari afá tó ní wọn ti ṣe é kà náà tó ní àmọ́ nísìnyí àsìkò ti gbẹgẹ́ afá tó lọ tó lọ́dọ̀ rẹ̀ wọ́n wò dáadáa kí wọ́n máa ṣe lọ kó fáírọ́ọ̀sì wọn ẹ̀mọ́ ẹ̀mọ́ flash ẹ̀mọ́ flash drive hmm. ta flash drive hmm ó lè gbọ̀n nílé ìdẹ́ sixteen gig ní thirty two gig ẹ́ tẹ́tẹ́ gbogbo kọ̀ǹpútà náà lè ń túbọ̀ ń túbọ̀ tọ́ nígbà tó wọn kó bá yọ̀ọ̀sì kò ní sọ fún ọ ọkọ̀ ní kí wọ́n ti bọ́ nínú kí ní kò máa ní àìlọ́ àìlọ́ wẹ̀lẹ̀ bí gbádùn alimọ́mù àwòṣà fún ó ní yóò kàn lọ bá ìmọ̀mù wọ́kì kí ló jẹba rahimahullah ó ní ọwọ́ ọ̀gá mo máa hàn ní ìlú ni kí ló fà gan-an أعلم في وافمين وافمين نصيحة نصيحة وإن ما مشاهد وقت وافه ولا ما مش ما مشاف ما محمد بن ابن بن الشافعي الذي تلبل شكوت شكوت إلى وكيع شكوت إلى وكيع سوء حفظي فأرسلني إلى ترك المعاصي وأخبرني بأن العلم نور ونور الله لا يهدى لعاص yaka kan ní ohun tiwa tiwa tiwa ohun kan wọ́n ṣáfi ní ṣàkàwótó ilá wà kí ní àyínsó àfẹ́kùnrin fa'arò ṣàdà ní ìlàdàrò tí máa ṣe wà afbára ní بأن العلم نور وأخبرني بأن العلم نور ونور الله لا يهدى لعاصي قل ما بقى مش عارف ايه شنو اللي جايين دي كها شو واحد لي بريو ده وده شاب awani a uma problem kini problem oni problem ni kini o al maasi ẹ̀ṣẹ̀ ni tó tó àwọn kọfẹ́ òfẹ́ ní nǹkan ha wọ́n àwọn kan àwọn kan ọ̀kan náà wọn fa ṣèkà Abu Sufyan al-Almari wọ́n gbé nǹkan sórí platform wọn kan wọn kéèké wọn ka musalas kutu wọn ka alusu salasa wọn àti bẹ́ẹ̀ lọ àwọn ọmọdé wọn sì wà láàbí àwọn méjì ń jẹlu tó di lẹ́yìn wọn gbọ́dọ̀ bí kó kó ha alẹ́kọ̀wáyé arba bó ṣe kéré mọ́ yẹn ó lè lọ́dún kan lórí ẹ̀ ṣùgbọ́n láǹfà bóyá kò sí lọ sí bóyá ìtura ń sìn alìmọ̀ àṣìí ó ní wọ́n arṣẹ́lẹ̀ ní ilẹ̀ àtẹ́sì máa fi wọ́n ṣàfihàn iná mú ṣàfihàn ní àfáà mi sọ pé kí n lọ sí ṣẹlẹ̀ gbogbo àwọn jẹ́ èèyàn parọ́ máa parọ́ tí ó máa parọ́ máa mú nǹkan ní lórí youtube and some other social handles oni wa akbaro ni bi annal ilmu nurun imamu wa kí wọn sọ fún mi pé ìmọ̀dẹ́rí yẹn ìmọ́lẹ̀ ni ọ̀nùrù lọ́ọ̀hì láyé ìbùdàlẹ̀ àmì ìmọ́lẹ̀ ọlọ́run sì ní ẹni tó jẹ́ pé àlùmùsírù rọ àlùmàṣì tòdé kò sẹ́ni tí ò ní lẹ́sẹ̀ ló wa gbọ́dẹ̀ lẹ́sẹ̀ amẹ́sẹ̀ pé kò túbá kò túbá ó sì lọ ṣe káàtọ́ alhamdulillah sáláfì ní mí súnà á káàtó tó mi ò délẹ̀ àmọ́ nǹkan tí ń ṣe ń kọ̀rọ̀ kọ́lá kàrí ló bá gbá àwọn ògùn gan ọ̀bọ̀ yìí ìyá adé mọ̀ pé ọmọ ọ̀rá ni kò gbádùn ó sì mọ̀ kí ìlà ìlà ṣín ní mi o ọlọ́run ṣe lè lè fún ìjọba àyà tọ́lọ̀ máa gbogbo báyìí àfà wọn ó kàá nífù ẹmọ dìgbò ṣe ẹmọ sáńpẹ̀ lè yóò fún ṣe wọ́n fún ní gbogbo kó fi kọ́ ó àwọn ìwà náà máa sọ bẹ́ẹ̀ pé kò lè kò lè fi kọ́ ó kékeré àti àwọn gbogbo báyìí kó jọ

ọmọ rẹ̀ náà wà bẹ́ẹ̀ o kódà bàbá yìí kan fẹ́ jẹgba generally ẹ̀yìn bàbá yóò tẹ̀ wọ́n nà bàbá o ojú òsì wọn ọlọ́sìn ìbàlẹ́kàsí lóòdì wọn sí wọn wọn lọ fún ìgbà yẹn sọ̀rọ̀ máa sọ ètò jẹ èyí tẹ̀ jẹ́ orísun rẹ̀ sọ̀kọ́lọ̀ kọ́lọ́kọ́ sàmúlò ìgbìmọ̀ wa kọ́lọ́ ìjọ máa lékún sí kọ́lọ́ wọn bá fẹ́ bárkà sí ìnáwó ìbáraẹ̀kọ̀ kọ́lọ́ àríyìn على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله وآله وتبع أهداه إلى يوم القيامة بعد نشكر جميع مشايخنا الفضلاء الأعزاء الكرماء الذين جاءوا من أماكن بعيدة وشتى لزيارتنا في مركزنا هذا مركز السنة الإسلامي أعزه الله بالتوفيق والسنة وأعلى قدره وشأنه ونسأل الله سبحانه وتعالى أن يجزيه جميعا عنا خيرا وأن يزيده الله سبحانه وتعالى من فضله وخيره وأن يزيده من توفيقه والسداد وأن يزيد الله عن علمه وعمره ويتقبل منه صلاته آمين ìyàwó ní mọ́tàbí àṣàlù sọ́là ìsìlámù ní ọlọ́gbọ̀n ìmáwá ní ogun state lórí wọ́n fi lé wálé wọ́n fi ọ̀nà wọlé láti wá sí àbẹ̀wò sí àgbègbè ìfọ́nà ìṣàlọ́ ìṣàlọ́ ní ọ̀sán wọ́n lè lẹ́yìn fáwọn tọ́lọ̀wà sí ọlọ́kọ̀ọ́kẹ́ ká fi orí ilé ìlànà kẹ̀mínà àti tàbíyà ọ̀rọ̀ olóògbé tó wọ́n bá wọn sọ òun ni pé ẹṣẹ́ ìgbà àwọn òṣèlú sọ̀rọ̀ ìwà àwọn ọmọ ọmọ bá mọ̀ṣáyà tó mọ̀ lẹ́nu àwọn mọ̀ṣáyà tó mọ̀ pé ṣé kò náà mọ̀ lẹ́nu tó kájú pẹ̀lú nígbà ní àwọn àpapọ̀ ṣáàtò sábà pátá papọ̀ pé kálukú wa bá pàdé ara wa àwọn ọmọ ìlú ìṣòkò bá kí wọn náà wà yóò jáde bí àbá tó wà bí ìkíni ẹgbẹ́ wa ló wá pàdé ní ẹ̀yìn ó tọ́ka lórí ẹ̀ka àwòrán ìlà ìlàkọ̀wé tó ń bọ̀ ní ara àríwá ìyẹn ní bára ẹni ṣe tó jẹ́ ti ọmọ ìyá ìyẹn náà wọ́n kọjá dáàtò lẹ́yìn náà ìpè á nígbà tá a bá ráfa wa tó láwọn ọ̀dọ́kọ̀ tó ń dáàbà àtọ́jọ́ bá ara wọn ṣe ló máa sọ ká kọ̀ọ̀rọ̀ kan tó sọ lẹ́ẹ̀kan pé bá jẹ́ lọ́sí àpẹ̀. irú nǹkan ẹ̀ ó ní ẹ̀jẹ̀ tó máa bá lọ́dọ̀ àwọn ènìyàn torí pé kí ẹ tàwọn kí wọ́n bá dé. sáré wọn ni pé àfihàn máa ń ní àwọn ìpínlẹ̀ àgbọ̀rọ̀ máa bá ṣe àmọ́ wa ń ṣẹ́ta ìlú ìyàwó là á máa bá ṣe ìlú ìyàwó bẹ̀ ni a máa bá yẹn. inú mi wá dùn ara mi dẹ̀ yá pẹ̀lú àwọn pọ́ìntì tó pọ̀ tí wọ́n fi àkíyèsí sí ọlọ́kan ọ̀jọ̀kan àwọn tá a pa àkíyèsí wá sí yẹn ẹ̀já kiri rárá pàtàkì lọ fìtílà kan ń jà káàkiri lẹ́sìn pèpè áṣù gbogbo fìtílà yẹn lọ́dún kọ́ wá láti ìlú ládàá ìsàlẹ̀ òun ni kí ọgbọ̀n àwọn èèyàn tí mọ̀ sókè ta àwọn ọ̀rọ̀ táwọn èèyàn bá ti ń bí wọn nìkan báyìí wọ́n kàn wá kankan tí wọ́n dára lọ́mọ lọ́rùn ṣùgbọ́n bá wá títí bá rí òrí ó dá mọ̀ gbádà ló tiẹ̀ sí lọ́jọ́ kan tó bá ti rí wọn bí agbóhùn tiẹ̀ sí bí kò rí nọ́mbà tù lọ wọ́n kàn máa fa ìṣúrí wọn pé àkúrà ó kò sí rí nọ́mbà tẹ́tí báyìí ẹ wà máa bí bí níbi ìta ni a ṣe kò sílá ní tèmi sọ àbọ̀ rẹ̀ alẹ́ wà pọ̀ sọ̀rọ̀ a ní wọ́n kọ́ la jáka ló ń mi ṣàtọ̀ àwọn náà sálà sáwọn sálà wọ́n ní kí o bá tó ra wọn kò sí bọ́dí ọmọ ènìyàn kan báyìí tó sì kéta mi kò sí ẹ̀kan báyìí tó sì kéta tó sì kéta ṣé lọ́nà pé kéta fún ẹ kéta ni pé kó o ní kọ́ lọ́wọ́ sórí fẹ́ nìkan ní ti gbogbo orí ní báyìí tó kú wọ́n kí á ẹni láàrin wa ọmọ kọ̀ níta níbi àwọn mùsùlùmí fẹ́ ha wọn náà dọ́ni ìgbẹ́lu mi wà méjọ pé gbogbo àwọn mùsùlùmí yẹn ọ̀pọ̀lọpọ̀ ló ti wá tọ́kọ̀ tí wọ́n kópa làárọ̀ àwọn mùsùlùmí ta láàbà làwọn ọ̀rọ̀ wọn wọlé ojú àwọn mùsùlùmí fẹ́ ha wọn á lọ lọ́nu ìta àdúgbò wọn á rò pé kò sí wàá dùn so ó ní ẹ̀jẹ̀ tó rọ́ mi ènìyàn táwọn ìkan lára ẹnì kejì tí ò ní fíìmù pé wáì tí òjé nù so lórí fídì yẹn tí èèyàn tó wà tí òjé nù pọ̀ yìí tó burú bẹ́ẹ̀ ni kò wọ́n pé kó jẹ́ mi kó kú lọ́wọ́ tiẹ̀ wọ́n lè ló kó jẹ́ wọ́n lọ́wọ́ wọ́n kò wọ́n kó wá kú lọ́wọ́ ẹni yẹn èyí tó burú tó wà lágbára yẹn ṣé ti sẹ́yìn tẹ̀mí ìtàn àwọn rahim allah àwọn ni máa kọ̀ lájà sádùn ní ìhàdà irú kí ni ìta yìí kò sí ọmọ ènìyàn kan tí ò ní yẹ̀ lára لكن اللبيب يحيي والغبي يبري ayé àwọn ẹni tó bá ní làákàyè bíbélì yẹn bá ti ń gbé báyìí tí mo fi pamọ́ ọlọ́run sì ti wá náà ẹni ló dé ọlọ́run sì ti wá náà. alùpùpù sọ pé ọ̀nà èèyàn máa gbé jáde èèyàn kí ló mà náà kí ló ní náà kí ló jẹ́ náà gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀ ti mọ̀ pé inú níbí ni ló ń gbé àwọn ọ̀rọ̀ ẹ̀ so náà ẹ̀rọ lọ́pọ̀lọpọ̀ fìtínà ẹdúgbò náà bá pèsè ní yẹn àárín àwọn tí kìíní yẹn ti máa ń jáde àwọn táwọn wà ní kí àwọn ọlọ́mọ kí àtàwọn afáwọn alómi wà láàrin kábà kábà ní kábà kan òun náà lọ́sà àti tó ń sọ fún òun náà tó lọ́sà tó ń sọ fún òun náà ẹ̀yìn tó wọ́n rẹ̀ ó jájó ìwá ìlú jẹ́ pé olóde rẹ̀ bá jẹ́ wàhálà dé. so yóò wá mọ sọ́tẹ́lì ẹ̀sán sọ kí ní gangan ni ẹni ẹjọ́ sọ yẹ o ọ̀rọ̀ sọ yẹ àwọn ìpàdé ọmọ sọ̀rọ̀ yẹ o bàtà ajẹ́ pé wàá ọ̀gbọ́n ti dè wá ní òun bá àwọn fídíò àníyàn kan láti sọ ìwé rẹ̀ ó fi kí ní ẹ̀pá meanwhile inú tó ń bí ọjọ́ ni pé kò láìkì bí orí ti ṣẹlẹ̀ sí ẹni àmọ́ ìyẹn ò ṣe é sọ lọ́wọ́ tó bá sọ pé bọ́lọ̀ tó fi yóò bí òun kò ní òun ta yóò wá wá ní àmì ẹja wá ní ọkàn tá lọ́mọ lọ́rùn wọ́n kàn lọ́mọ lọ́rùn ni ó máa pariwo rẹ̀ ó máa pariwo rẹ̀ so ọlọ́wọ́ sànù wa o so kékeré ni kíní ẹ̀jẹ̀ wa máa ń bẹ̀rẹ̀ sáwọn èèyàn lára ẹ̀kú ní kálukú lọ sọ́ra ẹ̀ nípa tó ṣe kíní lọ́wọ́ hmm. àtìgbà tó ti ń ké lọ́wọ́ yìí àrùn tó máa ń bá òun ní kéwúdà lóhun wọn làwọn yẹn o inú kíláàsì náà yàtí mo bẹ̀rẹ̀ sí i tí wọ́n bá ní kí ní ẹ̀jú dé mo ṣe ṣe fà ẹ̀tọ́ lọ́wọ́ bá ṣe fún mi ọ̀ṣà ẹ̀dá ọ̀rọ̀ bá fàdá nípa sí àmọ́ wọ́n ṣe fún ọlọ́run ní sí èmi náà orí ẹ̀ tó mú ọ láwùjọ ẹ̀ lọ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ fún kí ọlọ́run bá rà wọ́n á ti gbọ́dọ̀ táwọn ọmọ máa ń pẹ́ àfáàjọ ọmọ náà ó ti sáàmù káàkiri kí ló bá àjọ ìjà lónìí wọ́n á mọ̀ náà ṣòkúta ẹni tí ò lè bá ẹlòmíì wà jẹ́ sọ́fà ẹ̀mẹ́ ọ̀tá tó lọ lé kó rárá ẹlòmíì láti máa pa ní wọ́n tọ́lọ́sà kò ní gbọ́ lóye akaba jáde sí àgbà ẹja àwọn wọ́n yìí sọ̀rọ̀ àgbà àgbà ọmọ ẹgbẹ́ bàbá wa ní kí wọ́n ìbàdàn ìwà bàtà lọ́sà ní ogun tẹ̀lé ó lè jẹ́ sí bá ní sàkárò lọ́rọ̀ bá ti fásitì òjò ẹ̀fọ́ tó o máa ń hàn ń jọ́ di tó bá ti ń tètè ń gba sí ní ẹkún láàrẹ láti fún ń jọ́ tó bá padà wá di ìtẹ́jú wọn náà bá ti kò ní jẹ́ kó lè máa máa lọ sọ ẹ̀rọ míì kò máa sọ nítorí ọ̀bì kí lọ́ọ̀bì sálẹ̀ kí lórí ọjà àbọ̀ wà nǹkan tí wà ń lè bọ̀ ọlọ́run ṣàánú kankan wa. ẹ kékeré ló ti wọ́n báyọ̀ lọ. ayélujára jẹ́ pé tó bá rẹ̀ ń dúró lọ́wọ́ bá ṣe ara àtọ́ tó ẹni yẹn ní àwọn ọmọ sọ́ọ̀bù lọ. àwọn ẹni wẹ̀ ẹ́ ló wọ́n ń tà wọ́n tà ẹ̀bọ̀ lọ́nà ti fi وأنصحكم جميعا يا معشر طلاب العلم جماعة المنصفة الإخلاص الإخلاص الإخلاص lẹ́yìn tá a lè fi fi gbogbo ohun tó àwọn anímọ̀ràn ẹ̀jà gbogbo àtàrò rẹ̀ aláìdáàbò tó wà lọ́wọ́ tó ìfúnra sọ̀rọ̀ ẹ̀dá wa ti níbi mú tó ìfúnra sọ̀rọ̀ ìṣe ìdílé ìlà ìta àwọn àwọn yìí kò ní wọlé sí wa lára àwọn àrùn yẹn tó bá tiẹ̀ ń bẹ lára èyí ó tètè máa lè pa náà ìlànà ìyẹn kí náà yẹn tó dàgbà sí ìlà àárọ̀ nítorí tọ́lọ́ wà ní ṣe kíni irọ́ nítorí àwọn olùkọ́ ayé tó tọ́lọ́ ní ṣe kíni. wà ìyá kan ẹ wá sọ́ra yín wọ́n ké wọ́n kà wọ́n ní wọ́n pé wọ́n sọ pé ẹ̀ka wọ́n sọ fún yín bíi pé àwọn ọ̀rọ̀ wọn àwọn aláṣẹ máa ń lọ gbòòrò máa ń jíjà ara tiẹ̀ tí o ẹlòmíì wa máa ń bẹ ọ̀nà pé kò tí ì kan àbá rẹ̀ ni ẹni bá ti kàn fáàrí wá rẹ̀ àwọn káàkiri mọ́ sára wà ní àwọn ìwà ìwà ilé ní ojú ara tó àwọn ọmọ tó olóògbé tó àwọn ìkò àbọ̀dọ̀ tó máa di wá kan àbá àti ẹ̀rọ pẹ̀lú máa ní tọ́ọ̀jì láàrin wá ní sàdùn àárín wá ní sàdùn àárín lórí ìjà àárín mọ́ sórí bó ṣe bíjì tì látàná nígbà tó bá ti kà fáyẹ̀ náà wọ́n ti kí ni má bíjì tì o ìwọ pálí wọn ti alábà ah, ìgbóhùnjà kó náà sọ pé wọn ti tẹ̀lé tí ilé ilé ẹ̀rọ àpẹẹrẹ ẹlọ́bìnrin náà wọn bí àmọ̀tẹ̀láyé ẹlọ́bìnrin náà wọn kí sàgbà náà láì lọ́wọ́ mọ́tò ojú bẹ́ẹ̀ lọ àwọn ẹlòmíì bẹ́ẹ̀ yóò kọ̀mọ́tà kò mọ ọdún yàwọ̀ yẹn lójú àbí òfin yóò tọ́lẹ̀ tó ìfẹ́ àwọn ọ̀rọ̀ yẹn mọ́ mọ́ di ara tiẹ̀ pẹ̀lú ẹ̀ sórí gbèsè tó jẹ́ afá ìjù tó lọ́sọ̀ fún alẹ́ kan ọ̀gá àdìsí ẹ̀ jẹ́ afá ìyẹn ó ní kí ni àtọ̀ ara alágbára ló fẹ́ yẹn pé alábá àgbẹ̀ tó tó àgbọ̀ mi ibi tó ti sí afá ẹ̀ bẹ́ẹ̀ kọ́ mọ́ sàgbà ni kan ṣe yẹ àràdà pẹ̀lú ìbá ti wọn lórí àbí àbí náà wọn táyé sábà lọ ṣètò àwọn tọ́wọ́ àbúrò òfin tọ́wọ́ bẹ́ẹ̀ lọ ìwòsàlẹ̀ mẹ́rìnlá parí ẹ̀ gbọ́dọ̀ tábà dárúkọ tèmi wájú ọlọ́wọ́ ọlọ́wọ́ akọ́ ìléyìn tó gbé ṣe lóde àfáì fún mi wọ́n lè gbé ṣe ní pé kó wá rò gbogbo nǹkan báyìí ká ti dárúkọ àfáì bá orí ẹ̀ wọ́n máa yẹ kó wá bí nǹkan mi ìwọ́n náà máa padà mọ́ bá tí wọ́n náà ìwó kan ọmọ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn mọ́ ni àwọn wà parí ẹ̀sán níbo ni wọ́n wà fi ojú jẹ́ sí tó ẹ máa fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ bá ń bẹ láàrin àwọn àfọ àṣọ ẹ máa dá sí gbogbo àwọn káwọn yẹn máa ń rí ojú ọ̀rọ̀ tó wọn gbé káàkiri tó wọ́n bá ti wá gbé wọ́n ti gbé náà kiri báyìí sọ pé wọ́n á dárúkọ àwọn àti síbẹ̀ torí o sábẹ̀dá àtàwọn àgbọ̀n sọ ìlọ́dà tí a gbé ẹ̀dẹ̀wẹ̀ mo fi ọ́dá sí i ẹ yóò já kan àwọn ilé tí àwọn olúwọ̀ ní ọdún wa kan èyí ṣe dáná pẹ̀lú ẹ̀fọ́ àtúndì ẹ̀dùn tó kún bá àwọn ilé òkú kéde kéde so ẹ náà máa alọ́ ìdíje ara yín pẹ̀lú ọkọ̀ wa. ìṣàbẹ̀l ìṣàbẹ̀l máa ìṣàbẹ̀l ìmọ̀ tiẹ̀ òyìnbó أن يجعلنا جميعا علما نافعا طريقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء فصل اللهم وسلم على محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خيرا